بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ورسولك محمد وعلى آله وأصحابه ومن سار على دربهم إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته الحديث الثالث والثلاثون عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لو يعطى الناس بدعواهم لا ادعى رجال أموال قوم ودماءهم ولكن البينة على المدعي واليمين على من أنكر هو البيهقي هو حديث حسن هذا هو أترى يكولون عشيب ونعرفنا محمد صلى الله عليه وآله وسلم ní kíláàsì tó lọ lọ́hùn pé láti yanjú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú hadith 32 nínú Arba'un an-Nawawi èyí tí a máa gbéyẹ̀wò ní alẹ́ ìtì ní òní hadith number 33 hadith number thirty three ẹ̀tàlélọ́gbọ̀n hadith yìí Ibn Abbas ló gbà wá kọ́lọ̀nkú bá yọnu sunna àti bàbá rẹ̀ Ibn Abbas òdú ni afáwa yìí ẹ̀gbọ́n àbí àbúrò bàbá náà muhammadu ní sallallahu alaihi wasallam alàbá bí bàbá ẹ̀ tọ́lọ̀ kó bá yọnu sí òun náà padà gbà sílẹ̀ àti bàbá náà muhammadu abdullah lẹ́jọ jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò tí abdulmutalib tó bí wọn papọ̀ bẹ́ẹ̀ abdullahi ibn abbas nínú àwọn sàhábà tí ọlọ́run ní kí wọ́n rí oríire dáadáa púpọ̀ lọ́dọ̀ àná muhammadu sallallahu alaihi wasallam torípé ànábì ṣe àdúrà fún àdúrà ànábì sì gbà lórí ẹ̀ ìjọ tó ń ṣe ọlọ́run ń ṣàdúrà fún un ó ṣe ọlọ́run tọrọ owó fún kò tọrọ ọmọ àtìyàwó fún kò tọrọ ilé kíkọ́ àbọ́kọ̀ rírà fún kódà kò tọrọ president à gọ́fúnà kò tọrọ rẹ̀ fún àdúrà tí ànábì tọrọ Allahumma fi wa àdúrà méjì péré náà ni ń ṣe ọlọ́run ní Allahumma ìwọ ọlọ́run faqihu fi din Ibn Abbas yìí bá ń fún lágbóyé ẹ̀sìn ṣe ní júrí kó ṣe ní àpá olófin ẹ̀sìn tí ó gbẹ̀sìn ọlọ́run ọba yìí wà nímú ta'wil tàbá ń sọ̀rọ̀ nípa Kùránì ẹsẹ̀ jìjì bóò la ṣe máa ń túmọ̀ Qur'an tí ó bá ìrúngbà Ọba mu subhanahu wa ta'ala tí ó sì bá súnà nábì mu sallallahu alaihi wa sallam òní ní àgbóyé ẹ̀sùn débi wípé àwọn àfọ́ onímọ̀ hadith wọ́n jó yé wa wípé àwọn mẹ́ta nínú àwọn sàhábà náà Muhammad sallallahu alaihi wasallam òun ni hadith tí wọ́n gbà wá pọ̀ jù ẹni àkọ́kọ́ ní wọn nìyá wa Aisha radiyallahu anha òun ló gba hadith tó pọ̀ jù wá láà àfọwọ́ Abu Hurairah radiyallahu anhu àwọn ni wọ́n gbà èyí tó tí wọ́n sì nínú na Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tó tún tẹ̀lé wọn oníyàwó Aisha radiyallahu anha tó fi já sí sí àwọn ọ̀tá Islam àwọn orientalist scholars àtàwọn náà fi kó nínú náà fi kórìíra àwọn sàhábà méjèèjì púpọ̀ láwọn sàhábà tó kù lọ́wọ́ wọ́n kó ìra Abu Huraira wọ́n kó ìra wa ìyàwó Aisha ebi pé oríṣiríṣi àwọn láì wọ́n fẹ́ mú ọ̀pá géètì ìyàwó Aisha radiyallahu anha tí wọ́n ti mọ̀ wípé táwọn bá lè sáàbù pàṣínáàkì méjèèjì kò sẹ́ni tí ó gba àdìsí táwọn méjì gbà wá kò sẹ́ni tí ó mẹ́ bẹ́ẹ̀ àhàrí àtàdísì tí ìyàwó gbà wá ká bá kó gbogbo rẹ̀ kó nínú ẹ̀sìn kò ní jókòó fún wọn ní ìsìlámù rí ogun àwọn ọ̀tá ìsìlámù ó le lórí àbúrò rẹ̀ gá ìyàwó àìṣà torí pé àwọn méjèèjì ni wọ́n gba ètò pọ̀ jùlọ nínú fún iṣẹ́ ọlọ́run ẹni tó sì kẹta wọn ibnu abbas tó tún tẹ̀lé wọn ọlọ́run sì ní àgbà àfà láàrin àwọn sọ̀hábà kò sí kan nínú àwọn sọ̀hábà náà muhammad sallallahu alayhi wa sallam tó mọ ìtumọ̀ quran fún ibnu abbas kò sí gbogbo wọn jọ mọ kí ó tí wọn tẹ̀lé lẹ́nu gbogbo àwọn èèyàn ńlá ńlá ni ọlọ́gbọ̀n wọn nímọ̀ púpọ̀ mayẹ́sì ní àlùbáríkà Ibn Abbas wọn ò ju ọmọ ọdún mẹ́sàn-án lọ ah wọn ò ju ọmọ ọdún sixteen years lọ nígbà tó ṣe ọlọ́run kù láyé wọn ò ju sixteen years lọ nígbà tó ṣe ọlọ́run kù láyé ìyàwó Aisha náà wọn ò ju eighteen years lọ nígbà tó ṣe ọlọ́run fún ayé rẹ̀ tí wọ́n gbọ́dún méjì lọ́wọ́ ara wọn. Ibnu Abbas lẹ́nu bí tó mọ lọ́jọ́ orí nígbà náà gbà tí mọ́rù dépò kìláfà lẹ́yìn ikú Abubakar kò sí nǹkan tí ó fẹ́ ṣe nínú ẹ̀sìn tí bá ní ti gbogbo àwọn ẹ́dà nínú àwọn sọ̀hábà náà bí yókù nínú Abbas yókù tálákùn yìí nínú Abbas Ibnu Abbas ẹ̀yin náà sọ sọ́rọ̀ yìí ọmọ ekere ni lọ́jọ́ orí ṣùgbọ́n mọ̀ sí ń bẹ lágbárí rẹ̀ ọlọ́ọ̀kọ́ ó ju ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà lọ rọ́bìyọ̀ lọ́ọ̀bù àná lóòótọ́ ló ń ṣe owó fún wa kò tọrọ ọkọ̀ fún wa gba àwọn kẹwọ̀n bá ti ń àkọlé èèyàn fún èèyàn kó tó wá padà sílé ayé rẹ̀ láyé wọ́n padà dìkan nínú àwọn sọ̀hábà tọ́lọ́mbù láṣìírí tọ́lọ́mbù buhari ni tó wọn òkú lólóṣì òkú tálíkà tó wọ́n ti kó ń ṣe ọlọ́run tọrọ owó fún wa òun náà ni bẹ́yẹn bá ń wá mẹ́sìn tó ń tó ní máa ti gbọ́ ṣèrí àyè tí ò tiẹ̀ wá mọ̀ mí mọ́ láyé bọ́lọ́wọ́ bá kẹ́kọ̀ọ́ ní kọ́lọ́wọ́ mọ́ kẹ́ kò ní í ṣe pẹ̀lú pé mo jẹ́ mùsùlùmí àbí mi ń ṣe mùsùlùmí àbí mo kéwù àbí mi kéwù tó bá ṣe pé kákàwé la fi ń lárí sìkì lọ́wọ́ ni àìmọye àwọn tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ graduate ní nàìjíríà tó ń tọrọ owó tí wọ́n tó ń tọrọ owó lọ́wọ́ ẹni tó kọ́ṣẹ́ ọwọ́ <laughs> àkà àìmọye tó jẹ́ businessmen tó ṣe báwọn gẹ̀ẹ́ni wọ́n tó ń bọ́ professor tó ọ̀rọ̀ ìwé kíkà ń sọ̀rọ̀ owó bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kéwú kì í sọ̀rọ̀ owó ọ̀rọ̀ kágbẹ́sì yìí tí Allah subhanahu wa ta'ala bá ṣiṣẹ́ láti darí ọ̀rọ̀ ayé sọ́dọ̀ èèyàn ó kéwú o ó o ó kàwé o ó kàwé o Allah darí rẹ̀ irú àwọn orin òwọn kọ́lọ̀ ń gbé àlùfẹ́sọ̀ fi dín kó fún yẹn ní stand about dín fún yẹn orin tí ó ọlọ́yìn fún sọ orin rárá àwọn kọ̀ọ̀kan lọ́lọ́ máa ń ṣe fún bẹ́ẹ̀ afáwa ìlú wọn gba hadith yìí wa kọlọ̀ kó bá yọ̀nù sí wọn àti ọba àwọn àyàbá yìí anna rasulallah sallallahu alayhi wa sallam qal wọ́n ní oúnjẹ ọlọ́run tí kí ọlọ́run àti ọlá rẹ̀ ń bẹ fún wọ́n sọ bẹ́ẹ̀ wípé law yu'ta an-nas bi da'wahum tó bá ṣe wípé gbogbo tọmọ ẹ̀dẹ́ èèyàn ń pèpè fún póun fẹ́ ní òun fẹ́ ohun òun ohun òun náà ni wọ́n fọmọ ẹ̀dẹ́ èèyàn ní yọ̀ǹda kó ní lọ́yọ́rọ̀tọ̀ nẹ́ẹ̀sù ìdàwà hún tó bá ṣe wípé gbogbo tọmọ ẹ̀dẹ́ èèyàn ń fẹ́ tí ń wù lọ́kàn tó fẹ́ ní náà ni wọ́n yọ̀ǹda fún làdáà rìjálún àmúwálà qawmin wa dima'ahum àbá ti rí àwọn èèyàn kan tí wọ́n mọ kílèmù ráìtì wọn lórí dúkìá òun dúkìá làdáà qawmun làdáà rijalun amwala qawm àbá ti rí àwọn èèyàn kan tó ṣe pé owó olówó ni wọ́n mọ̀ pẹ̀lú owó tiwọn owó olówó ló mọ̀ sí kí ni wọ́n mọ̀ pẹ̀lú tiwọn wàdìmá àhùn ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ níbi ẹ̀jẹ̀ mo máa béèrè ìtumọ̀ eléyìí ni wípé ọ̀tọ̀ lẹ́ni tí ó ṣekú pa èèyàn wọn ọ̀tọ̀ lẹ́ni tí ó máa fẹ́ kí ìjọba bá wọn pa lábẹ́ òfin ẹ̀sìn bẹ́ẹ̀ mi èèyàn bá tọwọ́ èèyàn bọ́ wọ́n pààyàn sí i ànáfù lè nẹ́fù wọ̀làáyìn bó bá fọyàn lójú ọ̀tún wọ́n fọ́ńtọ̀tún wàlẹ̀ ọdún náà bẹ̀rẹ̀ ọdún bó bá gé tí èèyàn tọ̀tún ó gé tí ẹ̀ náà kó lè serve as deterrent fáwọn ọ̀daràn àti gbé kan ò sí látòdì ayé nu ṣìlẹ̀ Islam ní àwùjọ tí wọ́n bá ti ń lo òfin ẹ̀sìn ní o àpá òjò tó ti wípé àgbélẹ̀rọ òfin làwọn ń darí ìtẹ̀lẹ̀ ayé tiwa àbá ti ráwọn ẹ̀rọ ló já sí wípé bóyá ẹni wọ́n kàn ń travel àbókan ń bọ̀ wálé wọ́n bá rí pé àwọn kan táàbù ẹ̀ tó deck wọ́n pa wọ́n kàn máa suspect mi wípé ókè kélé tó ṣẹlẹ̀ sí lálẹ́ àná lápèjúwe àwọn kan wà tọ́jọ́ ní dispute ẹ bá kó wọn jáde àwọn yẹn wọ́n pa náà ó sì lè mọ̀ jẹ́ àwọn yẹn wọ́n pa táwọn yẹn bá máa ṣerú ẹ̀ bẹ́ẹ̀ ni owó tí èso owó tí wọ́n lówó lówó wọ́n bá máa claim ẹ̀kọ́ wò táwọn yẹn àmọ́ tí islam fi ń yanjú ẹ̀ ní wípé walakinna al-bayyinata ala al-mudda'i lábẹ́ òfin ẹ̀sìn wọ́n tó bá pàpè mọ́ra nǹkan kan pé wọ́n ló ní an evidence ìlà claimant wọ́n tó ní mímúlówó yìí àtàlẹ́ yọ̀ǹda rẹ̀ fún ẹbẹ́ á béèrè wípé ẹ̀rí tó fi nídà ìwà àtìyàn méjì rà lẹ̀ papọ̀ sun duka tí ẹ jẹ́ plus tí ẹ jẹ́ two plus wá nígbà tó fi sàmì sí ìwọ sàmì sí tiẹ̀ tiẹ̀ náà ló dé gbóbi ilẹ̀ ti tiẹ̀ mélòó ní ìwọ́ra ẹ gbogbo náà múra ti ẹ tèmi náà ló dé yẹn àní mélòó plot mélòó ló rà na mẹ́rin jáde tó jáàmù pé ilẹ̀ ti ti bá ti mú tó bá ti lè mú wá ajẹ́ pé ẹnu ìwé tó onílọ́wọ́ náà nílẹ̀ tiẹ̀ máa. wàlìyẹ̀mínú àlàmàn ànkàrọ̀ ẹni bá wá takò nǹkan yẹn wípé kò rí bẹ́ẹ̀ íńtánì yìí tó mẹ́rin wálé lórí púpọ̀ ń lo ni pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n náà wàá búra wọn náà ṣe kí ni èmi ò ní ẹ̀rí lọ́wọ́ tí mo fi lè púpù kí ni. àmọ́ mo fi ọlọ́run búra pé tó ń sọ yìí irọ́ ni ń kọ́ lónìí. albayyinatu ala al-mudda'i wal yaminu ala man ankar ìwọ tó kílèmù kẹyẹ pé tiẹ̀ ni ìbúra kọ́ láti gba tiẹ̀ wọlé ó mú supportive evidence wá lórí tó ń kílèmù ẹ̀rí mi rèé o kódà mo ní àwọn oníjẹ̀ẹ́rì tẹ́lẹ̀ ìwà ẹni tó máa fẹ́ wá takò nǹkan yẹn wípé rárá kò rí bẹ́ẹ̀ òun láàrín kó búra nǹkan yìí sí láti láwọn fi ń yanjú dúkìá ara wa lọ́wọ́ ara wa tá a bá ń tẹ̀lé òun ni dúkìá òun dúkìá òfin ní ibi tí ó ti tẹ̀lómíì òun lówó olówó òfin ní dowó ẹlòmíì ọ̀rọ̀ ilẹ̀ dé tó ń dìjà káàkiri láwùjọ ilẹ̀ Yorùbá yóò máa yanjú

kódà yìí fi aná muhammad búra sallallahu alaihi wasallam wa ni eh, mo fi muhammad búra muhammad ewu ṣé muhammad lè ti jẹ tó bá jẹ muhammad rasulullah sallallahu alaihi wasallam àìfà ànábì búra ọlọ́run tó ní ànábì là ń ṣe kí ni láàrin búra aná muhammad sallallahu alaihi wasallam qul man kana halifan falyahlifu billah aw liyasmut tọ́rọ̀ bá délẹ̀ tó bùkátà sí kábúra ní àfọlọ́wọ́n bá búra tó o bá ti lè fọlọ́wọ́n bá búra ọ̀rà palọ́ọ̀kì ẹnu ẹ gbẹnu ẹ lọ́wọ́ mọ́bì sàmì búra. táyé mi ana muhammad sallallahu alayhi wa sallam ó ní man halafa bi ghayri llahi faqad ashraka aw kafara kúlẹ̀ ní bá fi nǹkan mìíràn bu alẹ́ yẹn ọlọ́run irú ó ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run àbí tí ò bá jẹ́ ìṣẹbọ ó ti wù ìwà kìfì tó yẹ kí kẹ́mí bọ̀rọ̀ lẹ́yìn ọlọ́run jalla Allah subhanahu wa ta'ala. gẹ́gẹ́ bí n ta sọ síwájú tí ó yanjú ọ̀rọ̀ wípé ẹni bá ń claim fóònù ní kankan yẹn kó mú ẹ̀rí wá tó ti mẹ́rin wá ẹni tó ń wá ń takò pé ní tó ń kílèmù yẹn kì í ṣe ti tiẹ̀ ẹ̀rí tó mú ẹ̀rí irọ́ ni irọ́ ẹni yẹn òun ló wá búra ló sì fọlọ́ hadithi yìí is a great principle great principle and basic fundamental níbi ọ̀rọ̀ judgment in Islam tí ẹ̀ máa fẹ́ èyí méjì ti fa ń fàmọ́wọ́ lórí nǹkan kan tó jẹ́ property ẹni tó pọ̀ ló ní ẹnu kí wọ́n sọ fún ni gẹ́gẹ́ bẹ̀ tí wọ́n wá kẹjọba tó bá yanjú ọ̀rọ̀ ìgbà tó níwọ̀n ló lọ́kọ̀ yìí nìsín àwọn ìwé ọkọ̀ ti ẹ̀dà wọ́n ló ní mẹ́ṣìn tó ń gùn ìwé tó fi rà á lọ́jọ́ tó ń hmm? ní bá kọjọ́ lọ́dọ̀ èèyàn pé ah, owó tèmi ní owó tèmi sọnù ẹ lánàá mi rí mọ́ irú ẹ̀ náà ló wá wà lọ́dọ̀ lọ́wọ́ ti tiẹ̀ fífi náà ní tèmi tọ́ ní ara mi owó tèmi ó dà ìwọ́ tó lówó lówó sọnù lánàá àwọn wẹlẹ ń papọ̀ sọnù sọ fún kò sí abagbara anya ọrụ owu ma ha gwagwarụrụ ọrụ onye ji na حديث ينيا من فوائد هذا الحديث إنه وعفانة بأنه حديث أن دعوة تكون في الدماء والأموال لقوله صلى الله عليه وسلم أموال قوم ودماءهم ìmọ̀ kílẹ̀mù kankan péyàn lèyàn ní a máa rí lára nǹkan méjì a máa rí nínú tó bá jẹ́ dúkìá a sì máa rí lórí tó bá jẹ́ ìtẹ̀jẹ́lẹ̀ àbí wọ́n ọmọ ìyá èèyàn kan àbí mọ̀lẹ́bí èèyàn kan mú dúkìá kan lè the rightful ownership fún nǹkan yẹn ẹni yẹn ò sí lára nì kò sí léyìn kan tó ń bá fojú tó bí ọ̀rọ̀ Yorùbá ni wọ́n máa ń sọ lọ́rọ̀ náà rọmọ wípé àwọn òsì ńlé wọ́n kó àwọn kéré àwọn òsì lọ́jà wọ́n pàṣẹ àwọn dà <laughs> bó ṣe rí ilẹ̀ Yorùbá nìyẹn bó ń bẹ́ẹ̀dì kan rẹ gan tó bá múra sí wọ́n gbà mọ́ lọ́wọ́ làwọn yóò tọ̀ nẹ́ẹ́sù ìdààwáhùn làdáà رجال أموال قوم ودماءهم wọ́n kílẹ̀mù nǹkan tó ń ṣe tẹ́yìn tí wọ́n tó jẹ́ tẹ́yìn àwọn gbàmọ́ èèyàn lọ́wọ́ so nínú sí sí àwọn èèyàn ni bákan náà kìí ṣe yẹn nìkan ní tó bá ní ṣe pẹ̀lú pé wọ́n pa àyàn àwọn ẹlòmíì ń bẹ tó ṣe pé tí wọ́n bá pa ẹni wọn kan pẹ̀lú ìkà àbínú tí wọ́n ti ní sáwọn kan tẹ́lẹ̀ kódà wọ́n lè padà róòpù àwọn yẹn táwọn yẹn sì wà innocent kò níbi allegation yẹn kẹ́nà àwọn náà pa bàbá àwọn afọ́wọn náà pa àwọn ìyá àwọn afọ́wọn náà pọ̀ ọmọ àwọn afọ́pẹ̀gbọ́n àwọn tó ṣe pé táwọn inú bá padà dúó déédéé wọ́n padà sẹ̀wọ̀n lé lórí sẹ̀wọ̀n yẹn a máa ń ṣe. sò nínú títí àwọn ẹ̀dá yẹn ni dẹ̀ nígbà míì náà ọkọ lè dé gbogbo lásọ bá ti ṣẹlẹ̀ láàrin àti ìyàwó ẹ̀ tó wà ní sẹ́ẹ̀rí bó ṣe wà yẹn kì í tọ́jú mi kì í dáná fún mi lásìkò kì í bá mi fọṣọ mi kì í gbálẹ̀ inú ilé <laughs> yóò kó gbogbo rẹ̀ jáde lọ́dọ̀ kọ́ọ̀bí chief george yunus islam yóò wá ní àwọn kan tẹ́ kàálẹ̀ yìí tẹ́ ní ẹ̀rí lé lórí àánúmúlẹ́lẹ́rì ẹ̀kẹlẹ́rì ní wa tó bá ní à mí lẹ́lẹ́rì ìtọ̀ ìrọ̀lẹ̀ ń pamọ́ ìyàwó yìí àwọn bẹ̀rẹ̀ àti àbí ìyàwó náà ní ẹ̀rí pé mo ti rí ọkọ mi tọ́jú mi ìfowóbẹ̀ ńlẹ̀ńlẹ̀ kí tí kan bá ṣẹlẹ̀ nílé fámìlì tèmi kí bá mi dá yóò wá gbogbo ẹka kalẹ̀ lọ́wọ́ akún <laughs> ẹ̀rí ti yín dà ọkọ rẹ̀ ìtọ́jú rẹ̀ sara sẹ́nu ìyá sara sí <laughs> ọkọ rẹ̀ ìtọ́jú rẹ̀ òun àwọn ọ̀sán tó dáa sọ́kàn ọlọ́pàá ìnira sọ fún ọ ni ní mi ń ní òkè àlùbáríkà sí gbà náà tí ọmọ ẹ̀dá èèyàn a máa ń wà selfish ìmọ̀tara ẹni nìkan máa ń ṣẹlẹ̀ irú àwọn kan wọ̀nyí tó bá ti ń délẹ̀ Islam ti jáde ọ̀nà tẹ́ gbà ẹni bá ń kílèmù pé òun ṣe nǹkan yẹn kó mẹ́rẹ̀ wá ẹni tó bá fẹ́ takòrò kò rí bẹ́ẹ̀ kó náà fọlọ́n búra àǹfààní ẹlẹ́kejì nínú hadith yìí anna shari'ata al-islamiyya nuzilat himayatan li amwali wàdìmáàhùn àwàdìmá ìjìmálẹ̀ tàláàì òfin islam wọ́n sọ kalẹ̀ fún wa kó wọ́n á dáàbò bo dúkìá ọmọ ẹ̀dẹ́ èèyàn wealth security òní islam jẹ́ ìyẹn kí wọ́n lè máa tàǹpà pẹ̀lú owó olówó ẹni ha nínú ìṣẹ́lẹ̀ islam kò sí ṣe islam ní òfin tó di ọ̀rọ̀ economy tó ṣe kó lágbára gan o lè máa fowó olówó ṣeré kuma akówó èèyàn je ụwa wá sẹ́ni ẹni dẹ̀wù dání kó máa fowó olówó kó máa fi sara ní dé kó máa fi kọ́lé kó máa rọkọ̀ kó máa tọ́ ọmọ ilé ẹ̀kọ́ kẹ́ńtó ara o Islam tí wọn ò ní làákàyè ọ̀rọ̀ owó ẹ máa ń kówó yín tì wọ́n lọ́dọ̀ wọn ó ṣe báṣubàṣu àwọn tí wọ́n fẹ́ tutù díẹ̀ tí ò mọyé owó ẹ má bá wọn dòwò pọ̀ bẹ́ẹ̀ ni ẹni tó rí rẹ bá pé tó mọyé owó là ń bọ́ dòwò pọ̀ àbẹ̀yìn tí ò yé tó bá ti ń tó five hundred thousand naira ó ti dàrú mọ́ lọ́wọ́ kò yé ẹ má bá dòwò pọ̀ ìsìyídà kó máa chìtì yín àdúgbò máa rí yín nílùú bẹ́ẹ̀ kìtì o Islam ó dáàbò bo owó wa níbẹ̀ wọn làwọn tí bá ń bà lú jẹ tí wọ́n ń kówó lú jẹ tí wọ́n Islam gbé options mẹ́ta kalẹ̀ kó jẹ́ ìjìyà fún wọn ẹ tó bá jẹ́ kọ́ọ́bí tó jẹ́ ṣìríà George òun ni ó túùsì tó bá fẹnu mẹ́tẹ̀ẹ̀ta ó wà ní sọ́ọ̀tù màgídà yóò túùsì tó bá mẹ́tẹ̀ẹ̀ta tó bá wè tó wà more suitable fún kírímìnà yẹn irú bí àwọn tí wọn bẹ̀rẹ̀ ọlọ́run ṣe ń kówó jẹ nígbà wà yẹn ní hàù tó bá jẹ́ lórí wọn ti ń lo ṣẹ̀ríà Islam ẹ̀yọ̀ kan tí a lo èyí tó bá jẹ́ kí wọ́n hàn jẹ́ tó dẹ́ẹ̀jì ó padà nù ọyọ̀ sọ́làbó èyí tó bá ṣe tó yẹ kí wọ́n crucify ẹ̀ ní crucifixion kí wọ́n kàn má lè gbàgbélébù tí ó kú option kejì nìyẹn aw tuqatta aydihim wa arjuluhum min khilaf àbí èyí tó bá dánwó ẹ̀wò tó misappropriate public funds bó ṣe wà káàkiri lẹ́nu láwùjọ ṣe wa option kẹta kí wọ́n gé lọ́wọ́ àtẹsẹ̀ méjèèjì wọ́n gé lọ́wọ́ tó gé lẹ́sẹ̀ bẹ́ẹ̀ abẹ́lẹ̀ kẹrin aw yunfam minal ard àbí kí wọ́n lé kí wọ́n lé lọ fún exile ẹ lé kó ń lù kó gbọdọ̀ wọ̀lú wa náà. ẹ rí i pé lábẹ́ òfin ṣìlẹ̀ Islam tí wọ́n bá ń lo àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí àti kówó jẹ yóò ní àwọn èèyàn lára bó ti gbogbo ló jẹ́ mẹ́níjà tó o jẹ́ kìnnìkan tó o jẹ́ dìrẹ́kítọ̀ tó o jẹ́ gọ́fúnà tó sálárì ẹ̀ nìkan ló mọ̀ tó ọ àmọ́ lù tí ò bá ti sófin ẹ̀sẹ̀ lè mọ̀ sí bẹ́ẹ̀. èyí sì ń bẹ òfin wọn òun ló bá gba òun yẹn fi lọ owó di public post kan báyìí owó jẹ ní ràn pè lálùbáríkà ó lè ara o ẹnìkan nu wọn jọ kan ó lóun òkú ó ní ẹni òun kó wa aráàlú jẹ aráàlú ó lóun ara aráàlú àwọn ọmọ òun aráàlú ni wọ́n ẹwà lóhun tọ́jú aráàlú àwọn mọ̀lẹ́bí aráàlú ni wọ́n àbẹ́yọ̀ òun kú òun àwọn aráàlú òun tọ́jú aráàlú náà ẹ̀rí nígbà tí sì tó kò ṣe náà Islam ó protect property wa ó wa níbi ká máa fi ṣeré máa ta yín bó ti rí lórílẹ̀-èdè wa yìí táwọn èèyàn kan billions of dollars wọ́n kó jẹ ìyá sì ń já wọn mọ̀ nígbà tí òtún fẹ̀ hmm, ìyá bá tó fi ẹ̀sìn tó bẹ́ẹ̀ káwá lè bẹ̀rù ọlọ́run bá ní man made law tá à ń lò wúruwúru iná ẹ̀ tọ̀ o evidence níwájú tó mú ọ kó wú aráàlú jẹ àbọ̀wọ̀ mọ́ṣáláṣí àbọ̀wọ̀ nù mọ̀lẹ́bí àbí níbi association iṣẹ́ ọwọ́ yín tẹ̀ ń ṣe náà fẹ́ jẹ secretary wọ́n fẹ́ jẹ kìnnì kan ẹ wá ń ẹgbẹ́ ẹ ṣe báṣubàṣu lẹ́ àwọn tẹ́ ẹjọ́ kóra yín jọ síbẹ̀ yẹn kó ló bá ní issue ọlọ́run tẹ ló bá ní issue tó náà yẹn ó gbẹ̀tọ̀ wọn lójú alkiyama èyí tó dáa jù náà àwọn iṣẹ́ eré tó ní irun tó dáa tó kí àwẹ̀ tó gbà tó dáa zaka hajj tó ṣe tó dáa oníkálukú tẹ̀wọ́ sí bí ó gbà tó bá di pé kò kún kankan mọ́nú iṣẹ́ eré tó ṣe àwọn tó tún jalè wọn tó sẹ́kù tún wá wá ìwọ ọlọ́run ó jalè mí náà mo ṣiṣẹ́ lábẹ́rẹ̀ pọ̀ yíyẹ́ kò sanwó oṣù mi fún mi náà òní proprietor school mo ti ṣiṣẹ́ kò ń sálárì mi fún mi. òun ló dá léṣẹ́ ní iṣẹ́ kalẹ̀ kò san owó bó ṣe yẹ kó san àwọn àrẹ àti ìṣẹ́ kó san kò san kò tó kúnlẹ̀ fún iṣẹ́ rí mọ́ ọlọ́run wàá gbà lára iṣẹ́ tọ̀hún ń wà kó sórí ti tiẹ̀ náà sínú náà àwọn onye yóò wà tó polówó lọ́wọ́ ogún olóògùn orí olórí ati gbigbe àti gbígbẹ òun ló pápákọ̀ ló fi kọ́ ní ẹ̀hìnmọ̀ ẹ̀hìnmọ̀ kalẹ̀ àwòsífìlà lé ó kọ́ sí Ghana Cameroon Saudi Lagos pọ́tà yóò kọ́ káàkiri níbi ẹyẹ lówó olówó ogún olóògùn wàhálà òun wàhálà inna lillahi wa inna ilaihi raji'un ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين sírú àwọn òbílẹ̀ jẹ́ ẹ̀dá wọ̀nyí tí wọ́n ń sọ nǹkan ní ìkan di tí wọ́n tó fi ń ṣayé yìí tí wọ́n ti ẹ̀rọ mú páwọn ó padà kúnjọ́ kan ni ṣé wọn ò ronú pọ́nà òun ṣègbè ìdí àwọn táwọn òrùjọ wájú ọlọ́ọ̀ni tẹ̀lé tí ó béèlì wọn aye ayé o ó rọrùn náà ẹ̀rí máa ń ṣe gbogbo ẹ̀ ládùúradú olè náà tún gba lọ́ọ̀yà olè ọ̀daràn confessional criminal òun gba lọ́ọ̀yà o suspect nínú ìsìn kò tí ì di criminal kò tí ì di thief ti suspect. tẹ̀rí èdè ìbò burúkú yẹn babalá àgbáfún bẹnu èdè ìbò ó lè alẹ́gbẹ̀ẹ́ ń tíìfù ní ara o kò sí confirmed as thief he still suspect ah subhanallah armed robber tó tún pààyàn gbòó tún gbóná wọn tán tó bá ti lè gba lọ́ọ̀yà a no a no suspect ni wọn ò tí proof ẹ̀ pé tíìfù ni ha àwọn fámílì àwọn tí tó pa ń gbogbo lọ́wọ́ tẹni tọ̀ọ́tọ́ fún mọ́ àsùn ẹkún pé wọ́n lọ́n ọ̀nà tó mọ́ á ṣe báyìí ó tún sọ pé lọ́ọ̀yà ní kó lọ bóun rojọ́ <laughs> lọ́ọ̀yà wọn náà múra sí máa rò ó ẹnu rẹ̀ ó gbòó wájú ọlọ́run ẹnu rẹ̀ ẹnu bébébébébébé tófin tófin rojọ́ ẹlẹ́bi tófin gbósí buhari tófin ro ẹjọ́ aláre tó ń gbèsè bọ́ ẹ̀bí

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك